إن الحمد لله نعمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمال ومن سيئات أعمالنا من يعد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أدوبة فون الله òní ti ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù Ramadan òun náà ni ẹ mọ ẹ farabalẹ̀ kí ẹ mọ gbádùn ètò yín ètò wa húdàní wà búṣọrọ láti àsìkò yìí lọ ẹjá gbìyànjú kí a fi ara balẹ̀ àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa tí wọ́n ti ń bá wa ṣe náà lásìjọ́ náà ni wọ́n bá wa ṣe ní òní náà tí a mọ̀ wọ́n sí Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti alákòóso Al-Medina Center ilé tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ ẹjá gbìyànjú ká farabalẹ̀ kí a jẹ àǹfààní ọ̀rọ̀ lówó iyebíye náà abiola kí ó mọ̀sálẹ̀ jẹ́ kí àgbọ́yé ọ̀rọ̀ náà kí ó dé sí ìsẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa bisimilah. Uh, alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Uh, tábà gbàgbé pé ọ̀rọ̀ tá ń sìn bá lọ náà ni ọ̀rọ̀ nípa ká nígbàgbọ́ sí ọjọ́ gbèǹde ọjọ́ kan yìí eléyìí tá a sọ yìí pé ó ní orígun karùn-ún nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo nínú gba ọjọ́ yìí gbọ́ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí fitnatul qabr wa adhabuhu a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí fitina tí ń bẹ nínú sàárè àti ìyà tó jẹ́ ti sàárè àti ìdẹ̀ra tí bá ní nínú sàárè a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ọba bá yàn lẹ́rù kéèyàn ẹni tí wọ́n tẹ̀ sínú rẹ̀ àǹtí rìn lókè pé àwọn adẹni tí wọ́n gbé inú tó bani púpọ̀ púpọ̀ yìí báyìí tó bá jẹ́ pé tí ti gbé wa sísàárè ọkàn lórí pé wọ́n gbé wa ni lọ́ba tán kò bá ṣùgbọ́n ń nínú sàárè Ìyá kó ní ìgbàgbọ́ sí gbogbo nǹkan Ànábì sallallahu alaihi fún wa rò pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú nínú àwọn nǹkan yìí sì ni ká ní ìgbàgbọ́ sí pé fìtínà sàárè wà ká ní ìgbàgbọ́ sí pé ìyà sàárè wà ká ní ìgbàgbọ́ sí pé ìdẹ̀ra sàárè wà nítorí pé láàrin ikú eléyìí tó ṣe pé tó bá ti ṣẹlẹ̀ sí wa ìṣẹ̀mí ayé eléyìí tó jẹ́ ìṣẹ̀mí alákọ̀ọ́kọ́ yìí dópin nù àti láàrin rẹ̀ sí ìgbéǹde eléyìí tó ṣe pé yó bẹ̀rẹ̀ tí ó mú kí ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ láàrin ikú àti ìgbéǹde alkiyama ẹ mọ̀ pé nùsàárè làwà bíbẹ nínú sàárè yìí báyìí kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí yẹn a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí dáná bí sallallahu alaihi sọ nípa rẹ̀ a sì gbọ́dọ̀ takò a gbọ́dọ̀ takò barzakhiyya hayatun barzakhiyya ìsẹ̀mí sàárì ìsẹ̀mí tó wà láàrin ayé àti tọ́lá alkiyama nínú àwọn nǹkan dáná sallallahu alaihi wasallam fún wa rò pé yóò ṣẹlẹ̀ nínú sàárì oná ní béèrè táwọn mọ̀lẹ́kà méjì ọ̀ wá sí à ń pelé yìí ní fìtínà sàárì oná ní ìdánwò tí wọ́n sì fẹ́ni tó ti kú ìbéèrè táwọn mọ̀lẹ́kà tí wọ́n bi léèrè a sì mọ̀ pé àwọn àdìsí tó pọ̀ wọ́n ti wá lórí ìbéèrè yìí báyìí nínú wọn láti rí hadithu albara ibn azib àti hadithu anas ibn malik àti abu huraira àtàwọn míì ọlọ́nkó yọnu sí wọn. hadithu yìí ọ̀kárí gbogbo àwa tọ́lọ̀ ńlá ká sìn tọ́lá bọ̀ wá lọ́rùn àyàfà àwọn anábì ọlọ́wọ́n bá nìkan àwọn ni wọ́n bọ̀ lọ́wọ́ béèrè yìí bó tilẹ̀ jẹ́ pé ìyàpẹ́ ẹnu ń bẹ lórí tàwọn anábì ọlọ́run tí wọ́n bí àwọn náà léèrè bẹ́ẹ̀ náà a pẹ́ẹ́nu ń bẹ lórí tàwọn ọmọdé kéékèèké pèsè wọn bí àwọn náà léèrè akramakumullah ẹni tó jẹ́ pé ọpọlọ ó ti dàrú kó tó di kó kú bí ọ náà léèrè nínú sàárè tí wọ́n bí ọ náà léèrè nínú sàárè tọ ìyapa wà lórí eléyìí tẹ́lẹ̀ wọ́n wò wò á rí i pé ìbéèrè eléyìí tí ṣe fún yàn nínú ni. tó dá lórí nǹkan mẹ́ta wọ́n bi wá léèrè nípa olúwa ẹlẹ́dàá wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n tún ṣe islam ǹjẹ́ àwọn mùsùlùmí lásán ni wọn bi léèrè ni àbá mùnáfìkì náà wọn bi wọn léèrè àwọn kèfèrí sí ni apá kan nínú àwọn olùmọ́ni mùsùlùmí àti mùnáfìkì yàtọ̀ sáwọn káfìrí àwọn náà rẹ̀ ní táàbì léèrè èyí tó túmọ̀ sí wípé mùsùlùmí ni tó bá kú ni ó bá ìbéèrè sàárè pàdé àti ẹni tó bá jẹ́ mùnáfìkì nígbà tó sì pé ẹni tó bá jẹ́ káfìrí wọn kò ní bá ìbéèrè yìí pàdé ṣùgbọ́n nígbà táwọn kan sì sọ yìí pé àti káfíìrì àti mùsùlùmí gbogbo wọn lẹni dábìí léèrè nínú sáré eléyìí gan-an ni ti àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna tọ́ka sí pé káfíìrì àti mùsùlùmí gbogbo wọn ni wọn bi léèrè bàbá wo tá a bá wo àwọn ẹ̀rí tó wá a rí i pé eléyìí ó fẹ́ dàbí ìgbà tó ṣe pé òun náà làwọn ẹ̀rí yìí tọ́ka sí i torí ẹ̀ tí a bá wá sọ pé ayọ kèfèrí kúrò ńbẹ yàtọ̀ sí mùsùlùmí ayọ kúrò yun ó ń bùkátà ẹ̀rí kò sẹ́rí kankan tó ní wọn níbi káfíìrì léèrè nù sáré ṣé ìjọ tànàbì sallallahu alaihi wasallam nìkan wá ni wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ wọn nù sáré àbáwọn tó ti síwájú náà wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ wọn a rí nínú wọn tó sọ pé bẹ́ẹ̀ ni ìjọta anábì sallallahu alaihi wasallam nìkan ni wọ́n ń bi léèrè nígbà táwọn míì sì sọ pé rárá àwọn tó síwájú náà wọ́n máa ń bi wọ́n léèrè àwọn kan sì sọ pé kò yá wọn. báwo ni màlẹ́kọ̀ ti ṣe bìyàn léèrè nínú hadithi albara ibn azib ọlọ́run bá kó yánu sí ó ní nígbà tó bá ti gbéyàn sí anábì sallallahu alaihi ó ní tó bá ti gbéyàn sínú sàárè wọ́n dẹ́ mi padà sí lára màláìkà méjì ọwọ́ àbà màláìkà méjì ọwọ́ àbà gbàtí màláìkà méjì tó ń aba wá bá kódà lásìkò tí màláìkà méjì ọwọ́ àbà yóò ma gbúrò ẹsẹ̀ bàtà àwọn èèyàn tó wá sí ṣùgbọ́n kò kàn ní lè jáde kò ní lè sọ̀rọ̀ méjèèjì dájú nù sáré wá sọ fún pé fi hadha ar Muhammad kí ni tó anabi Muhammad sallallahu alayhi múmìnì wọ́n dáhùn wọ́n sọ pé ashhadu annahu abdullahi wa rasuluhu ìtẹ́mi tẹ́mi ń sọ ni pé èmi jẹ́rìí pẹ̀lú ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni qala fa yaqul ó ní màlẹ́kọ̀ wa sọ pé unzur ila maq'adika minan nar qad abdalaka allahu bihi maq'adan minal janna wú ààyè rẹ nínú náà ọlọ́run ti fààyè mí nínú àlùjànnà rọ́pò rẹ̀ fún ọ ọlọ́run kò sí bẹ́ẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam wọ́n ní yóò rí àyè méjèèjì náà lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n káfíìrì àbí múnáfìkì tẹ́ má bí àwọn léèrè káfíìrì àbí múnáfìkì tẹ́ má bí àwọn léèrè nǹkan tí àwọn sọ òun náà ni wọ́n wá bí wọ́n léèrè béèrè wọ́n ní láàdìrì kò yé mi o kuntu aqulu ma yaqulu an-nas ní èèyàn sọ lèmi náà sọ. So. n táwọn èèyàn sọ lèmi náà sọ àwọn méjèèjì wa dá pé ládàrá yìí tẹwọlá tẹlẹyìt ó mà ó sì ká wọn wá fi òòlù tí ń bẹ fi gbá olórin wọn fi gbá lórí títí tí orí rẹ̀ yóò pariwo tẹ́kí gbogbo nǹkan ni gbóhùn rẹ̀ yàtọ̀ sí ìyìn àti nìkan so eléyìí túmọ̀ sí pé. tí mùmíní bá ti dáhùn òun ti rà pẹrẹ òun ti rà pẹrẹ pé àlìjáná ló ń lọ ṣùgbọ́n káfìrí tí wọ́n bá ti dáhùn lúlù ni ó fi bẹ̀rẹ̀ òun náà ti mọ̀ ike tó ọ̀ kò ní dá o kò ní dá rárá rárá ni o ìyá ti sàárè ń tiẹ̀ anabi sallallahu alayhi sallam ó ti ṣàlàyé fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ike ìyá ń bẹ nínú sàárè ìkẹ́sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ ọlọ́mọdé ọ̀tọ̀ sí wa ìkẹ́ rẹ̀ ní kọ́lọ́mọ bá kó jẹ́ kárí nínú àwọn ẹ̀rí tọ́tọ́ka sí pé ìyá ó ń bẹ nínú sàárè òun náà ní hadith abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́nàbí sallallahu alaihi wasallam kọjá gbàrà sàárè méjì ó sọ pé innahuma la yu'adhaban dájúdájú wọ́n fi àjẹ àwọn méjèèjì báyìí o wa ma yu'adhabani fi kabirin yìí sì ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan ìní wọ́n ti torí rẹ̀ fi àjẹ wọn kìí ṣe torí ẹ̀ṣẹ̀ ńlá kan náà ṣe torí rẹ̀ náà ti torí rẹ̀ fi àjẹ wọn. amma ahaduhuma fakana la yastabri'u min al-bawl ọ̀kan nínú àwọn méjèèjì tó bá tọ̀ kìí tábà dáadáa ìtábà wa amma al-akhar fakana yamshi bin namima olófòfò ni òfófó ló máa ń gbé káyé tó ìdínú tí fi ń jìyà torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam á ní kí wọn lọ bóun wá ọmọ ọ̀pẹ ọwọ á gé sí méjì ó gbìn kọ̀ọ̀kan sára ó fi kọ̀ọ̀kan bọnu sàárè kọ̀ọ̀kan wọn ní kí ló dé kí ni ìtumọ̀ ètò ń ṣe yìí anabi sallallahu alaihi wasallam ni ó ń ṣe bẹ́ẹ̀ torí kí ìyá yóò lè bàjẹ́ ní tàdínkù fún wa lópin ìgbà tí àwọn ewé yìí ò bá ti gbẹ so eléyìí ò túmọ̀ sí pé kí wọn náà máa lọ jági kọ́ máa ṣẹ́gi sí ara sàárè o wípé torí kí wọ́n lè bá àdínyà kù fún ẹni tó wà ń bẹ̀ ṣé wọ́n ti rí i pé à ń jẹ tẹ́lẹ̀ náà ni lẹ́yìn náà ta ni ó gbà kẹ́nìkan sọ pé òkú òun o ìyá ń jẹnu sáré táwọn á sọ fún bóyá ni wọ́n ṣe mà ọkàn àbùkù nù o torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sáàyè fáwọn láti máa já nǹkan kan sí sáré tó bá yẹ ni pé ńgbà tẹ gbókù sínú sáré tán so ẹ wá da àwọn blọọkù ẹ fi dí ojú àlàfo tẹ ti gbé wọnú sáré àbẹ́ ẹ̀ tiẹ̀ rí blọ́ọ̀kù ẹ wá lo pákó láti fi dí àlàfo tẹ́ gbégbá wọnú sàárè pákó yọ̀ wá kárí tán sòlẹ̀ wá wábi igi àbí àwọn ewé kan láti fi dí agbọ̀nbi tí o ti kárí tán yẹn kò sí wàhálà ń nítorí kọ́ mọ́tẹ́ pàgbàrà yọ̀ mọ̀ ọ̀rọ̀ wọnú sàárè rẹ̀. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa àti rí inú wípé ìyá ń bẹ́nu sàárè wọn náà ò sì fẹ́ jíyà sàárè sọ́ra fófófó ẹni tó bá ti ń gbó fòfó ká ìyàsáré lọ́nkọ lẹ́tàsì kọ́ wa bọ̀ bákan náà ẹni tó yẹ kó tó bá tọ̀ kéé tábà ìyàsáré lọ́nkọ lẹ́tàsì ìtọ̀fà ọmọ agbétọ̀ kanu ṣòkòtò sọ́dá bẹ́ẹ̀. bákan náà àwọn àdìsí míì náà tún wà tánàbí sallallahu alaihi wasallam tó fi hàn wá pé máa tọrọ kíkẹ́ kọ́ náà sọ akọ́là wa níbi ìyàsáré gẹ́gẹ́ bí hadith Abu Hurairah radiyallahu anhu tánàbí sallallahu alaihi wasallam sọ pé idha faraga ahadukum min at-tashahhud al-akhir falyata'awwadh billahi min arba'in min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min fitnati al-masih ad-dajjal. wípé tẹ́ ẹ bá parí sọ́láàtì tẹ́ ẹ bá parí sọ́láàtì yín tẹ́ ẹ parí àtáyà oníkálukú yín kọ́ máa wá sáde níbi nǹkan mẹ́rin sáde ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin yìí. allahumma inni a'udhu bika min adhabi jahannam ọlọ́run wá sáde rẹ̀ níbi ìyà jahannam wa min adhabil qabr mọ́sáàdì rẹ níbi ìyà sàárè wa min fitnatil mahya wal mamat mọ́sáàdì rẹ níbi fìtínà sẹ̀mí àti tìkú wa min fitnatil masihid dajjal mọ́sáàdì rẹ níbi fìtínà masih òpùrọ̀ olójú kan. tọ́ eléyìí túmọ̀ sí pé òdodo ni o pé ìyà ń bẹnu sàárè òdodo ni fìtínà sàárè kọ́nà ọ̀bà kọ́ má jẹ́ ká mà. màlẹ́kà méjì tí wọn máa ṣe béèrè lọ́dọ̀ èèyàn nínú sàárè orúkọ àwọn ni munkar àti nakir ara sí àwọn mọlẹka nìyẹn kí ẹ bá ṣàlàyé sí àwọn mọlẹka síwájú munkar àti nakir iṣẹ́ àwọn ni kí wọn lọ máa ṣe béèrè nínú sàárè kí wọn á ní nǹkan tí ó máa ń bí ìyà nínú eléyìí ṣíṣe àwọn ẹ̀ṣẹ̀ bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fi ìyà jẹ ẹ̀mí kan tó ṣe kọ́ ọmọ ọlọ́run tó sì nífẹ̀ẹ́ ọlọ́run tó sì ń tẹ̀ láti ọlọ́run tó sì ń jìnnà sí tọ́lọ́run ọba kọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ò ní fi ìyà ara kan tó ṣe pé ara arú ẹ̀mí bẹ́ẹ̀ ló torí náà ẹni tó jíya sáré tí ó sì jìyà lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama ńṣe ni wọ́n jẹ ìyà wọn yìí nítorí pọ́lọ́wọ́n bá ń bínú sí wọn ọlọ́wọ́n bá ń bínú sí wọn àwọn náà wọ́n sì ṣe ní bá fi bínú sí wọn torí gbogbo ẹni tó bá tilẹ̀ ṣe ní bá fi bínú sí nílé ayé yìí báyìí látàrí ṣíṣe gbogbo ní tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún tó sì kùnà láti túbá síwájú kó tó kú tó sì kú lórí ẹ̀ṣẹ̀ yìí nítọ́ dájú ni wípé àtinú sàárè ni ó ti máa rí yà bọ́lọ́wọ́n bá ti ṣe ń bínú sí i ó ń bẹ nínú wa ní tíyà rẹ̀ ò ní tó nǹkan ó sì wà nínú wa ní tó yẹ pé yọ jẹ́ sánsan ni torí ẹ̀ látàrí pé èèyàn tẹ̀lé tọ́lọ́n kò tẹ̀lé tọ́lọ́n ó lè rí àsáré ó sì lè má jẹ tiẹ̀ ṣùgbọ́n tá a bá wò wò ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ànábì sallallahu alaihi wasallam ti fún wa nírò nínú àwọn àdìsí tó síwájú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹni méjì ti ń bẹ nínú sàárè yẹn wọ́n fìyà jẹ wọ́n nítorí pọ́kànnù olófòfó ni nítorí pẹ́nìkejì nínú wọn ń kọ́ òun jẹ́ ni tó ṣe yí pé kì í tábà dáadáa kì í tábà tó bá tọ̀ ìdínú tó fi jẹ́ yí pé ìyà sàárè tọ́ sí wọn eléyìí fi hàn yí pé ìyà sàárè ìǹfẹ́ kọ́lọ̀ mẹ́sìgì ọ̀tọ́ sí mi kò túmọ̀ sí wípé èèyàn tó kà ń sọ ọ̀rọ̀ yẹn ó ti wá lẹ́tọ̀ọ́ sí kọ́mẹ́tì ìyà sàárè o àfikún náà ran ara rẹ̀ lọ́wọ́ pẹ̀lú kọ́mẹ́sì iṣẹ́ tí wọ́n ní máa mú yàn wọ̀ máa mú yàn àwọn ẹni tó jìyà sàárè tó eléyìí jẹ́ abala kan nínú àwọn kẹta tún gbọ́dọ̀ gbàgbọ́ a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run gbé adìde yóò kó wa jọ yóò ṣèṣirò fún wa ẹnì kò ní ṣàbòsí kọ lọ lálàáfíà wọ́n gba gbogbo tó fi ṣàbòsí kó lọ́dọ̀ rẹ̀ ẹnì kò ní yẹn jẹ kọ lọ lálàáfíà gbogbo tó fi yẹn jẹ wọ́n gbà kó lọ́dọ̀ rẹ̀ torí tí ọba ní dáadáa tó fi sánmọ́ so àìdá tonítì ni wọ́n dà lù kó Ọlọ́run bó sì kó wa jọ fún ìṣirò a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ̀gbìn dàlùkìyàmà gẹ́gẹ́ bí ìṣirò tọ́lọ̀ wọn bó ṣe gẹ́gẹ́ bí fífún kálukú ní ìwé iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wíwọ̀n tí wọ́n wọ̀n iṣẹ́ wa lọ́jọ̀gbìn dàlùkìyàmà gẹ́gẹ́ bí afárá eléyìí tó ṣe pé náà lágbà tó ẹ pọ̀ wà lórí iná jahannam òun lọ́mọ náà ti rí bọ́ sínú iná ibẹ̀ náà lọ́mọ àlìjáná gbọ́dọ̀ gbà kọjá kó tó di pé wọ́n dénú àlìjáná bákan náà àwọn omi àbàtà tó ṣe tà nábì sallallahu alaihi ni wọ́n mú níbẹ̀ ànábì ọmọ ẹ pé ẹ máa bọ ẹ máa bọ àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni àwọn mọ̀lẹ́kọ̀ máa sọ nípa àwọn àmì pé wọ́n ṣe èèyàn rẹ torí pé àwọn ọmọ tí wọ́n ṣe àdádálẹ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ bóla ànábì ó máa dá wa mọ̀ ó ti sọ ó ní gbogbo ẹni tó bá ní ràkúnmí táwọn kan wá jẹ́ pé ẹsẹ̀ wọn funfun funfun lọ ẹ mọ̀ pé tí ẹsẹ̀ wọn funfun yàtọ̀ sáwọn yòókù yẹn yóò tara dá àwọn èèyàn tiẹ̀ yóò tara dá wọn mọ̀ ànábì ọmọ wa pa àwọn èèyàn rẹ̀ pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá mú nínú omi àbàtà yìí àwọn mọ̀lẹ́kà sọ pé rárá àwọn iṣẹ́ yẹn tiẹ̀ torí pọ̀ ọ̀ma ní tí wọ́n ṣe àdádálẹ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ nínú tó tún ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó náà ní ìsìpẹ̀ nínú rẹ̀ láti rí ìsìpẹ̀ ńlá èyí tá a mọ̀ sí ash-shafa'atul 'udhma eléyìí tó jẹ́ èyí tá nàbí sallallahu alayhi wa sallam ó nínú rẹ̀ náà ní ìsìpẹ̀ báwọn ní tá ti mọ̀ lọ́mọ àlìjánná kọ́lọ́n jẹ́ wọn wá àlìjánná nínú rẹ̀ náà ní ìsìpẹ̀ wọ́n ní tó ti wọ àlìjánná kọ́lọ́n ṣàgbéga àpò fún nínú rẹ̀ náà ní ìsìpẹ̀ eléyìí tó ní ìsìpẹ̀ lọ́nà tó ti dájọ́ kíkọ́ lọ́nà tí anabi abẹ́lómi ò sì pẹ̀ fún tí ó fi wá dọ́mọ àlùjẹ́nà wáyé o wọ́n ní ká mọ̀ ìpè ìsìnkú ẹ̀yẹn tọ́lọ́wọ́n bá ní o kul lillahi shafa'atu jami'a ẹnìkan ò ní ìsìnkú tí ìbá sọ ọlọ́run ọlọ́run ló ní ọlọ́run ọba náà ni ó sì yọ̀ǹda fẹ́ni tí ó bá sípẹ̀ kókó sípẹ̀ ọlọ́run ọba náà ni ó sì jẹ́ kó ti yọ́nú sí ẹni tí wọ́n sípẹ̀ fún tí wọ́n fi rí pẹ̀sẹ̀ fún wa kam min malakin fis samawati la tughni shafa'atuhum shay'a إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى mélòó mélòó làwọn mọ̀lẹ́kà ti tí wọ́n bá ṣìpẹ̀ fẹ́nìkan ìṣìpẹ̀ wọn ò nítumọ̀ kò lè wúlò fún yàn àfi lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá wa tó bá yọ̀ǹda fẹ́ni tí ó kó tó sì yọnu tí fún. bákan náà a ní ìgbàgbọ́ sí káwọn méjèèjì ti ń bẹ àti pé yìí ọlọ́run pèsè wọn kalẹ̀ àwọn ẹni tó bá ni wọ́n bẹ nínú àwọn èèyàn torí àlùjáná lọ́lọ́run ṣe dá ó sì ń bẹnu ẹni tí ó wọná àwọn tó ṣe pé torí iná lọ́lọ́run ṣe dá wọn tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ yìí pé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó takò wọn ká sì mọ̀ yín pé dọ́là gbẹ̀ndẹ̀ kìyàmà gbogbo ní téèyàn bá gbà lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ nígbà bòsí ọlọ́run fala tazalamu ẹ̀yin arú mi o àbòsí ṣíṣe mo ṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe lori lórí tìyín náà ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín tó gbọ́dọ̀ ti ṣe jẹ́ nìyẹn rí wípé ìgbéǹde alkiyama ìgbéǹde alkiyama eléyìí tá à ń sọ nípa ní gbogbo eléyìí tá à ń ń sọ wípé oníkálukú ara wò kó tó dijọ́ gbéǹde ṣé dáadáa ló ń ṣe àbá fáwọn ẹrú ọlọ́wọ́n ọba lódodo ikú àwọn náà nílé ayé ẹni tí ò sílọ̀n ń wà wọn ó ń fọ àwọn ṣe yẹ̀yẹ́ wọ́n fi tí pàlàbà ń táwọn sọ wọn ò tiẹ̀ kákùn kankan tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà yọ padà wá hàn sí kálukú tó wà lọ́nà tó bá kọ́ má wà lọ́nà ìgbẹ̀ndà ó jẹ́ olùpa ìrònú rẹ fáwọn ẹrú ọlọ́run ẹni tí wọ́n yàn láyé ń bì tó yẹ pé òní nǹkan gbogbo ọ̀nà lọ́gbà wọ́n sọ fún ọ pé tó o bá fẹ́ jà ajẹ́ pé lọ withdraw kéèsì tó gbé lọ síbẹ̀ yẹn wọ́n wá yẹn jẹ gbé nílé ayé kò sí wàhálà ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun lọ́ba tó dá gbogbo wa kò síbi tẹ́nìkan fẹ́ gbà sáma lọ́wọ́ bákan náà gbẹ̀ndà kìyàmà tá rí yìí báyìí òun náà lọ́jọ́ kórè ọ̀nbẹ nínú wa ẹni tó kórè léyìí tó dára ó sì ń bẹ nínú wa ẹni tó pé gbogbo aburú náà ni ọba padì ṣebí tí wọ́n bá sí nílé ayé náà lọ́ọ́ lọ́ba sọmọ pé ńgbà wọn bá yọ ìwé iṣẹ́ kálukú tí wọ́n yọ hàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìgbàgbọ́ wọ́n máa sọ pé ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé wò lélẹ̀ ìwé ìyànilẹ́nu púpọ̀ àti sẹ́wà kéékèèké àti nílanlá kò sí kan tí ò sírò fún wa kò sí kan tí ò kà sí wa lọ́rùn ebi sẹ́ rẹ̀ kò ká sí oníṣẹ́ sí ọlọ́run iṣẹ́ tiẹ̀ gangan ló kà sí ọlọ́run ọ̀dọ̀wọ́ wa ọ̀dọ̀wọ́ wa kájà níjọ́ yìí pé ìmánì rẹ̀ yóò dénú kọ́mọ̀jẹ́ yìí pé ojú ayé nìkan láti sọ pé àgbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbọ́ ṣùgbọ́n ní pàápàá á jẹni tó yẹ kó ọ̀tá ọlọ́run ọba ni wa ẹ mẹ́jọ àjẹbẹ̀ náà. alihamdulilayi rabbil alamin adúpẹ́ ba ọlọ́run ọba ọ̀rọ̀ láti gbọ́ láti àtàtà ọ̀rọ̀ yẹn ká gbìyànjú ká késàrà ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ǹjẹ́ èèyàn lè jẹ́ mùnàfíkì tó ń gàgò onímọ̀ pé mùnàfíkì lòun. a ó ṣòro ó ṣòro kí èèyàn jẹ́ mùnàfíkì kọ́ mọ́ mọ́ra rẹ̀ mùnàfíkì nítorí pé ọ̀rọ̀ mùnàfíkì ni pé òkùnkùn kì í kùn kó nínú ọmọ mànú àwa la lè má mọ́ mùnàfíkì ṣùgbọ́n ọ̀ rẹ̀ mọ́ ní mùnàfíkì torí pé ẹ̀jẹ̀ ló fi sínú tó ń tutọ́ funfun jáde òun ò ní sáláàrí pẹ́jẹ̀ ń bẹnu nígbà tó sọ fún wa pé báyìí báyìí báyìí lórí tó sì jẹ́ pé kò dénú ọlọ́run bá rí ọ wọn náà sì dára rẹ̀ mu. alhamdulilayi rabbil alamin ọlọ́mọ sì wá ní mùnàfíkì káyà gbìyànjú ká máa kíyèsára torí pé gẹ́bí tí wọ́n sọ ẹni bá jẹ́ mùnàfíkì náà wọ́n ti ní pé yóò ti mọ̀ torí pé ọ̀nà ọmọ pé òun ṣe bí òun sọ òun òun ni pé wọ́n ní pé ńgbà tẹ́ mẹ́nu bá wípé ànábì sàṣálá tó bá dásìkò òsìpẹ̀ àwọn nìkan ni wọ́n ní àǹfààní láti lè tọrọ òsìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n fẹ́ béèrè pé bò láfẹ́ wọ́n béèrè pé bò ni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ pé bí ipa àwọn jíṣẹ́ ọlọ́run fún àwọn tí wọ́n ní káwọn ọmọ wá káwọn ọmọ dààmú pẹ̀lú kankan tó bá dijọ́ gbéǹde àlìkámọ̀ àwọn ní báwo ṣe yanjú ọ̀rọ̀ àwọn tó bá dijọ́ gbéǹde àlìkámọ̀ táwọn fi kó wọn wọ àlìjẹ́nà báwo ni tàwọn eléyìí náà. àkọ́kọ́ ni pé àsọpá nàbì sallallahu alaihi wasallam nìkan ni ó sì pẹ̀ àwọn àsìpẹ̀ kan wà pé tànàbì ni ẹlòmíì ò lè ṣe gẹ́gẹ́ bí ash-shafa'atul 'uzma ìsìpẹ́ ńlá gbẹ́gbẹ́ gbogbo ànábì gan yẹ kánábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé ana laha ana laha èmi ni màá ṣe èmi ni màá ṣe tó irú ìsìpẹ́ eléyìí báyìí tànábì sallallahu alaihi wasallam nìkan ni yàtọ̀ sẹ́lómi nínú àwọn yìí ṣùgbọ́n àwọn ẹlòmíì náà wà tí wọ́n lè sìpẹ́ ìsìpẹ́ pé bóyá nìkan wọn ti dájọ́ pé kó máa lọ síná fún torí pé ṣe dáadáa ìdá rẹ̀ dọ́gba ó ṣeé ṣe kánábì kan sípẹ́ fún ó ṣeé ṣe kí màlẹ́kà kan sípẹ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ẹ̀yin náà lọ́lọ́run sọ pé wala tanfa'uhum shafa'atu shafi'in ìsìnkú àwọn oníṣìpẹ̀ kò ní sàn kò ní sí wọn láǹfààní ó túmọ̀ sí pé kìí sàn nàbí sallallahu alayhi wa sallam nìkan ni ó sì pẹ̀ ṣùgbọ́n àwọn àsìpẹ̀ kan wà tó jẹ́ tà nàbí sallallahu alayhi wa sallam nìkan tó ti pẹ́ lómi ò ní bá kóró ogun níbẹ̀ gẹ́gẹ́ bí ní ìsìn ìsìpẹ́ pé kọ́lọ́run bó ṣe dájọ́ ìsìpẹ́ pé kọ́lọ́run tọ́ba ayé wa báwọn ajẹ́ pé a rí wípé ìṣìpẹ̀ ẹlòmíì náà wà tó yẹ kó lè ṣìpẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ tó kú ní kékeré wọ́n ṣìpẹ̀ fáwọn òbí wọn tó bá di lọ́la kìyàmù tọ́ ẹni tí ẹnìkan bá wà fi dá lójú wípé kọ́mọ́dàmù bí ó sì wà lìjánà rẹ̀ ọwọ́ ń lọ́wà kò dájú pé eléyìí máa ń ti ń sọ ìwọ náà sì gbọdọ̀ gbàgbọ́ bíi ti wòlé òkèrè mọ́ torí òun gan ọmọ bíi tó wọn wọ̀ kò tí ì dá nọ́mbà rẹ̀ mọ́ dìgbà tó bá kú sẹ́ni tí ò wá dára rẹ̀ mọ́ ni wọ́n á sọ fún ọ pé tiẹ̀ ti di rèé tí a ò dire o tí a ò dire torí ẹ̀ bí wọ́n máa ń tan ara jẹ kó wọ́n tàn jẹ o ni pé kí wọ́n mójútó sí dáadáa nínú mímójútó sí ni wọ́n ti rọ́nà lọ ló ti rọ́nà gbà ẹnìkan wá ní wá gbọ́wọ́ lápèjúwe tó bá ti gbọ́wọ́ àlìjánà ni àlìjánà báwo ṣé wà lónìí ni tóbi jẹ́ pé òun fọwọ́ rẹ̀ sọ̀yà fún yàn so ntẹ́yìn ò ní èyí pò ń bùn yàn. alhamdulilayi rabil alamin ìbéèrè tí ó tún wà níbàyí wọ́n ní pé nígbà tẹ́ mẹ́nu bà nípa ìyà tí ń bẹ́nu sàárè kọ́lọ́ ọ̀ṣọ́ wa ń bẹ̀ wọ́n ní ṣé àwọn ará áfíríkà yìí náà sáà ló tún jìyà sàárè ni torí pé ṣe báwọn àfáàfá máa ń ṣe létí bojì tí wọ́n mọ sàdúrà wọn pé lágbájá ọmọ lágbájá ǹdẹ́lẹ̀kọ́ ọmọ dáhùn tí wọ́n bá ti ń bí ọ léèrè tí wọ́n ti nù láwọn kẹ̀límọ́ọ̀tì yẹn ipe ṣé ọ̀nà tó wá jẹ̀yà sàárè ni pé àwọn áfíríkà ó ká máa dunnú ni ipe àwọn àfa kan bẹ tí wọ́n ti nù wá gbólóhùn àǹdẹ́ pẹ̀lú òkúta tí wọ́n máa sọ síbẹ̀ pé mi ní akọ̀lákínẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ipò wá làwọn ilé yan wà. rárá rárá ìyá sàárè wọn bẹ fẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ni ẹni tó bá ṣiṣẹ́ tí ó fi jìyà sàárè yọ jẹ wọn náà ní gbólóhùn létí sàárè wọn náà gbólóhùn létí sàárè wọn dọkúta kan sínú sàárè gbogbo ẹ̀rọ lásán ni so ẹgbàáwọ ọ̀rọ̀ tó sì mú wa pé máa nùyàn ní gbólóhùn nígbà tí wọn ti sin sínú sáré gbogbo ọfẹsẹ rinlẹ̀ torí ọdọwọ wa ká máa ṣèwádìí nípa àmọ́ dáadáa káka má máa ṣe nǹkan ṣe pé bó ṣe wù wá láṣẹ àbí káka gidi hárí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá tí ó ṣe ìsọ̀rọ̀ títò ní nírọ̀rùn fún àwọn olùmọ̀ wa ọ̀rọ̀ náà ni a ti gbọ́n káwa gẹ́gẹ́ ká gbìyànjú ká tún sáré wa ṣe kó tó di pé ikú òde wa bá wa torí pé ọwọ́ ara wa náà la fi lè tún wọ ara wa ṣe kó tó di pé mi ò bọ̀ lára wa torí tẹ́mi bá ti bọ́ kò sí mọ́ kò sàtúnṣe mọ́ àmẹ́yàn sì lè sàtúnṣe lónìí kó tó di pélé ọlọ́mọ torọ́ lọ́lọ́mọlẹ̀ tí yọ ọmọ làgẹ́ bí àṣà yorùbá kọ́lọ́n jẹ́ kí ilẹ̀ dáadáa kí ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n wa túbọ̀ fi islam kó fi rọ̀ wá lọ́rùn dáadáa ju bá ṣe wáyé lọ kálímọ̀ bẹ́nu olóríire láyé àti olóríire ní ọ̀la àlìkíá ọmọ a rí i pé àǹfààní ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ àìwí òsì àìgbọ́bùṣe yorùbá lágbọ́mọ́gbà lókù tí ó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run torí délé yìí ìwọ náà máa bẹ́nu ẹni tí ó tí ó sì gbà torí pé àǹfààní lọ́wọ́ abọ́lé pẹ̀lú ìrọ̀rùn yìí òkùnkùn sì ẹ̀dá mú tó fi wá ó sì yẹ kó gbìyànjú láti jẹ́ ẹni tí ó mu lò ó rí i pé àwọn olùmọ̀ wa àsìkò àtàyè wọn ni wọ́n filẹ̀ láti jẹ́ ẹni tí wọ́n mọ̀ bá wa ṣe tí wọ́n fi lè mọ̀ ṣàtúnṣe àwa tá a jẹ́ ọmọ ìyá wọn àti bí ọmọ wọn èyí wọn bẹ́ẹ̀ náà fàní fún wọn náà mọ̀ jẹ́ ẹni tí ó dágun lá bí èyí bá tán lásìkò Ramadan àwọn ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ń lọ tí ń bẹ láàrin ìlú Ògbómọ̀ṣọ́ wa ti ń wáyé kódà àwọn ìlú mi tó ń bẹ táwọn sì ẹ̀ tó ń jẹ́ àǹfààní ọ̀rọ̀ ìjọ àwọn atájọ́ mọ̀gbọ́mọ̀sọ lọ tó jẹ́ pé bàbí làwọn ò pé irú èkó ń bẹ tó jẹ́ pé tó ẹ̀ mọ̀ kó tàbí mọ̀ wò tẹ́lẹ̀ ní pé tó àwọn tó wà ń bẹ yẹn fa mọ̀ṣálá àwọn tó pé bọ́yá ẹ̀sìn òye ni bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìsín ah mọ̀ṣálá téèyàn bá dé ẹ̀ pé yes àwọn àdèkò wọn ṣe Islam lójú méjèèjì ní gidi gan ṣùgbọ́n kí ló sàwádà wà lóko mọ̀sán nígbà tí ìjẹ́pọ̀ àjẹ aya màláìka ẹjẹ́ àánú gbìyànjú ká jáde ká wá gbọ́ ẹ̀sìn wa torí pé ẹ̀sìn náà láàfin ni wọ́n bí wá léèrè jọ́gbẹ́ndé nínú sáré wa àti jọ́gbẹ́ndé àlìkíámọ̀ gbogbo ẹni tí ọba nímọ̀ nípa ẹ̀sìn báwo ló fẹ́ dáhùn béèrè àwọn béèrè tí wọ́n sọ pé wọ́n bí wá nù sáré yìí àyẹ̀gbọ́dọ̀ wọ ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ojoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ wáyé lógbómọ̀ṣọ́ lẹ́yìn ọjọ́ Tuesday nìkan tó jẹ́ pé wọ́n máa lọ sí fáwọn ará Èkó àfi káwọn ló ya gbìyànjú ká múra àwárẹ̀ àwárẹ̀ Ògbómọ̀ṣọ́ because àwárẹ̀ Èkó ti fẹ́ gbà wọn wá lọ́wọ́ àfi káwọn ya pakiti mọ́ rí ká múra ká mọ gbìyànjú láti máa wá síbi ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ká jẹ́ ẹni tí ó ran ẹ̀sìn islam náà lọ́wọ́ ká má jẹ́ ẹni tí ó kàn mọ́ gbọ́rọ̀ náà lágbọ̀dánù lásán torí di eléyìí balẹ̀ àdúró sí torí àsìkò ọgbà àjùbá yìí náà lọ ẹ já àwọn olùmọ̀ wa ní ọ̀la kí wọ́n tó bá ṣe àkọ́tọ̀ ètò yìí bákan náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.